Thank you. sílé ní gbogbo ibi tí ẹ ti ń wò mí ẹ kọjọ́ méjì kọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa entertainment news náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ Lady D náà ni mo kí ń káàbọ̀ fún tọ̀sán tèmi báwo ni ọwọ́ ọṣẹ́ lọ́dọ̀ tí yín bẹ̀yẹ ṣọwọ́ ọṣẹ́ ń yá ṣáájú ebúgbàjẹ́ gbogbo ẹ̀yin dádì mi mọ́mì mi káàdì oníkàrà kọ́sítọ́mà ń wọlé ṣọ́nkó ló ní kẹ̀tíkẹ̀tì ẹ̀ka àbọ̀ sórí ètò yín ètò wa entertainment news pẹ̀lú orí joe boy lonely òun ló pe táìtù yẹn náà mo fi kí n káàbọ̀ fún tọ̀sán tèmi ẹni ní seventeen ẹ̀ seventeen ní nínú oṣù november ọdún parí lọ díẹ̀díẹ̀ náà nìyẹn ká tó wò ká tó rí nìsín kó tó di bóyá friday or the twenty bá máa dé christmas máa wọlé ọdún ti parí kọ́ lọ́ọ́ ṣọ́ ẹ̀mí wa kó tún jẹ́ ká tó rí twenty twenty one láyọ̀ àtàláfíà mo kí ká káàbọ̀ kí káàsán lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ṣe mi lórí ètò yìí gbogbo ẹ̀yin dáàdì mi nílé gbogbo ẹ̀yin mọ́mì mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n gbogbo ẹ̀yin fans pé tó wá jẹ́ aago méjì bá ti lù báyìí ẹ̀yin ti máa wà ń bẹ̀ pé lédídì ti fẹ́ẹ̀ dé mo kì í káàsán mo kì í káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ṣe mi kí tó máa tẹ̀síwájú lórí ètò mo máa ń láǹfààní láti sọ àwọn wẹ́bsáìtì tún ní aláǹfààní láti download tune in radio lórí fóònù yín ẹ download tune in radio bóyá apple phone lẹ́ ń lò ní àbí android phone ẹ download tune in radio ń bẹ tẹ́ bá ti download ẹ̀ tán ẹ kàn ra search fún ìbílẹ̀ radio máa láǹfààní láti máa gbọ́ wa loud clear and direct mo gbàgbà tá a bá ti gbé program wa sórí tune in radio bákan náà dẹ̀ tún ní aláǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá lórí youtube ẹ lọ sórí youtube page yín ẹ lọ search fún ìbílẹ̀ radio ń bẹ ẹ kàn ra tẹ subscribe button ẹ máa lá láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ketekete ní gbogbo àtàbá program wa sórí YouTube bákan náà dẹ̀ tún ni ẹ má gbàgbé pé ẹ lè fọ́lọ̀ wa lórí Instagram ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk lórí Instagram page wa bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti fọ́lọ̀ wa lórí Twitter ẹ lọ search fún ìbílẹ̀ radio ń bẹ̀ ẹ máa láǹfààní láti máa wò wá láti máa ká gbogbo àwọn news tó bá ṣe ń ṣẹlẹ̀ ní yàjó yàjó bákan náà dẹ̀ tún níbi tá a ti ń sọ̀rọ̀ ìbílẹ̀ rédíò nàìjíríà ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fan page gbogbo àwọn platform pẹ́pẹ́ta láti ṣí sílẹ̀ fún àǹfààní tiyín náà ni láti máa mọ bó ṣe ń lọ káàkiri àgbáláyé kò kí ṣe nàìjíríà nìkan kò dẹ̀ kí ṣe UK nìkan káàkiri àgbọ̀láyé náà ni tí gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ la máa máa fi tó yín létí gbogbo àwọn ìkànnì tí mo ti dárúkọ sílẹ̀ yìí ẹ ṣe mẹ́mọ́ gbàgbé pé ẹ láǹfààní láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ẹ yẹ ká tiwa ká gbé tiyín lárugẹ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mọ́ ní seventeen twenty fẹ́ẹ̀ dé oṣù eléyìí thirty ló tiẹ̀ dé kò dé thirty one so ẹ̀rí báyẹn oṣù ti fẹ́ẹ̀ lọ tán december ti fẹ́ẹ̀ wọlé déta máa máa jẹran kérésì ẹ̀ẹ́ mo gbàdúrà pé ọdún náà bá wa láyọ̀ àtàláfíà lágbára ọlọ́run ẹ jẹ́ ká jíjẹ kó túbọ̀ tún bu ìgbà jẹ́ ẹ mọ̀ pé christmas àwọn èèyàn ti máa máa dá owó christmas ilé láti sìn ẹ̀ẹ́ ikọ̀ tí ẹ bá ń tà ẹ̀ẹ́ táwọn èèyàn bá lè bá yín ra ẹ gbé wá sí iléeṣẹ́ wọn bíbá ẹ jẹ́ ká fi ìpolówó ọjà síta ẹ dẹ̀ máa rí i pé kẹtíkẹtì sí làwọn èèyàn máa máa wọ ọ́fíìsì yín iléeṣẹ́ yín okòwò yín gbogbo nǹkan tí ẹ dá sílẹ̀ ẹ máa rí pé àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí máa falling láti máa ra gbogbo nǹkan tí ẹ gbé kalẹ̀ ẹ pè wá sórí UK nọ́mbà wa sórí plus four four seven four two four seven two eight seven four three plus four four seventy four twenty four seventy two eighty seven forty three ẹ pè wá sórí UK nọmba wa ń bẹ̀ bákan náà dẹ̀ ti ní ẹ láǹfààní láti pè mí Lady D náà sórí nọmba mi sórí oh eight oh twenty nine zero four one zero six five oh eight oh twenty nine zero four ten sixty five ẹ̀yin tèmi ẹ jẹ́ ká wá fẹsẹ̀ rajó díẹ̀ náà tí bá padà dé máa máa já yín sí lórí rẹpẹtẹ àwọn news tí mo kó wá fún tọjọ́ tèmi mò ń bọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ orin díẹ̀. ó pọ̀ is plenty. Ó ṣe. plenty there. Mariam. Ṣé àbálẹ̀ ìfẹ́? Wọ́n ti kẹ́ free kick gan. Ó lóun fẹ́ fúdi mi. Nàìjà lọ ya wèrè. Omi tó wà lápò mi. Tó wà lápò mi. Asian girl ti bínú. Ó ní kìtì bọ́ọ̀dì. Kìtì bọ́ọ̀dì. Brazilian gangster kílà dẹ̀ yàtọ̀ sí gangster gọ́ọ̀mẹ̀ntì yàtọ̀ sí fọ́stà náà ara má lè wọ́n yàtọ̀ sọ́wọ́ bá pọ̀ kí súnmọ́ mi i'm not a monster jẹ́ n gbé jáde lọ́jọ́ lobster I'm not a lumber, and i'll give you something to remember This moment, i'm not a monster jẹ́ n gbé jáde lọ́jọ́ lobster I'm not a lumber, and i'll give you something to remember What's your ọ gun? kíkan ó lóun fẹ́ fún bí girl ti bínú ó ní kí ti gbọ́ òdì. Brazilian girls are big ọmọ yẹn máa ń gbé tán mi. Tingaza everything Tingaza Tingaza ìwọ ṣáà Tingaza Tingaza everything Tingaza Tingaza ìwọ ṣáà Tingaza. Roche labalábá lórí lámbà, gàlágàlá lórí dọ́là, eléyìí ẹ̀ ṣàfi Gaza. tán kájọ ṣe balẹ̀ ṣe àwọn pẹ̀lú nọ́mbà kéréje kéréje kàkà kóró ló ń peléke oche wọ́n ti free kick jọ ó lóun fẹ́ fún mi nàìjíríà ló ya wèrè omi tó wà lápò mi asian girl ti bínú ó ní kìtì gbọ́ òdì brazilian girl sàbí ọmọ yẹn máa ń gbé tán mi. Exclusive from justniger.com. Shout out ṣe mẹ́ka àbọ̀ padà sọ́rọ̀ ètò yín ètò entertainment náà ní pẹ́lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ lè dídí náà ni mo kí ń káàbọ̀ padà sọ́rọ̀ ètò kí tó lálẹ́kọ̀ọ́ mo ní ti ń bá padà dé máa máa já yín sí lónìí rẹpẹtẹ fún àwọn news tí mo mú wá fún yín fún tọjọ́ tèmi àkọ́kọ́ news tí màá kọ́kọ́ fi ṣíde ètò náà ni nípa our own big brother naija winner ti ọdún yìí mo sọ̀rọ̀ nípa ọlámilékan agbélẹ̀ṣì tí wàá mọ̀ sí likan ó dà pé ròyìn ó lọ lórí bọ̀dá every time náà ẹni ṣe à ń gbé tí new face bá ẹ̀ṣẹ̀ wọ nàìjíríà oríṣiríṣi company ló máa máa sign wọn náà máa máa sign wọn pé ah ìwọ náà ti wá polówó fún wa ti wá polówó fún wa ọ̀rẹ́ náà ni eléyìí ti global smartphone kan hmm. àwọn iléeṣẹ́ yìí giant ni wọn wọn milẹ̀ dáadáa torí tabani bá ní ká wò pé ìlú mélòó náà lè wà káàkiri àgbáláyé forty countries òun náà wà kẹ́ lè mọ̀ pé iléeṣẹ́ yẹn gbajúgbajà dáadáa òun ni mo sọ̀rọ̀ nípa oppo oppo mobile àwọn wọ́n tún sign ọlámilékan wọ́n ti sign lekan sí iléeṣẹ́ wọn ní kòpẹ́kòpẹ́ àwọn ni brown abẹ́sẹ̀dọ̀ wọn nísìnyí iléeṣẹ́ yìí wọ́n ti sign tókẹ́ mákinwá tẹ́lẹ̀ wọ́n ti sign wọn tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti sign ẹnìkan náà akide eh, akide òun ni orúkọ ẹni yìí eh, wọ́n ti sign àwọn méjèèjì náà ti wà nínú company tẹ́lẹ̀ kó tó di wá di pé wọ́n wá sign Likan ní kòpẹ́kòpẹ́ yìí eh, eh, marketing manager wọn gangan Mrs Akiola. àwọn náà fi ìròyìn síta eh, náà fi ìròyìn síta lórí Instagram page wọn eh, iléeṣẹ́ iléeṣẹ́ yẹn Instagram page wọn wọ́n fi ìròyìn síta pé àwọn ti sign Lekan sí iléeṣẹ́ àwọn láti jẹ́ brand new ambassador èyìnbó náà fi kọ ọ̀rọ̀ wọn hmm, èyìnbó náà má dẹ̀ fi kà á síta nínú ọ̀rọ̀ tí Mrs Akin Akintola eh, Akinola tán kọ síta wọ́n kọ síbẹ̀ pé wọ́n ní we decide to partner with Lekan ẹ̀yìn tó ṣe kọ́ nìyẹn wọ́n ní because of his amazing ability to relate with his audience tó ṣe kọ́ nìyẹn wọ́n tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọ́n ní with his unique talent ẹ̀ wọ́n ní Lekan is without a doubt one of the biggest star in Nigeria today <laughs> ẹ̀rí báyìí ẹ̀ wọ́n wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọ́n ní with this new brand platform uh, partnership money i believe we had the opportunity to reframe the brand position as the leading smartphone brand for the aspiring nigerians who believe they can take on the world when they set their mind to it wọ́n ṣe kọ́ síta nìyẹn pé ní nǹkan táwọn ṣe yìí ó jẹ́ káwọn ó fi lélẹ̀ pé àwọn tí empire àwọn nigerians tí wọ́n bá mọ̀ pé. Hmm, àwọn lè ṣe anything what it takes to become a champion pé àwọn ready láti support wọn nǹkan tó kọ síta nìyẹn ní iléeṣẹ́ wọn Mrs Akínọlá tó kọ síta láti iléeṣẹ́ hope eh, oppo mobile eh, lẹ́kàn gangan wá gbẹ̀yìn ṣé àwọn pé inú ẹni ò kí dùn kí yan pa mọ́ra àwọn gangan lórí instagram page wọn wọ́n kọ síbẹ̀ wọ́n ní we did it guys wọ́n ní oppo times lekan tó ṣe kọ síbẹ̀ nìyẹn and is now official thanks so much for love and support now it is time for some love wọn ni ẹ eh, wọn ti wá polówó ọjà ṣùgbọ́n mi ò ní sọ ìpolówó tọkọ síbẹ̀ ọ̀rọ̀ tí nìkan kọ síta nìyẹn biggest eh, deal lélẹ́yìí multimillionaire deal ni fún Lekan àwọn náà láti lè ṣe wa àwọn kí Lekan congratulations to you my brother eh, ọmọ oníbàṣọ oríire eh, wọn ni tí kinní kan bá ṣe oríire wọn ni inú á yá àtọkùn. Hmm mi ò mọ òwe yẹn ó tó ṣe bí òwe ẹ̀yin màmá mi nílé wọ́n á ti máa bá mi parí ẹ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́kàn olóríire ọmọ ni orúkọ rire lọ Ogun State congratulations once again my brother ẹ̀yin tèmi ẹ jẹ́ mẹ́nu kúrò lórí yẹn ẹ jẹ́ tún fún yín ní another news nípa Wizkid Wizzy Baba ọmọ wọn tó kéré jù tí wọ́n pè ní Zion ọmọ yìí ó ti jẹ́ brand ambassador fún iléeṣẹ́ kan ní ìlú United Kingdom lọ́hùn-ún iléeṣẹ́ tó ń ṣe aṣọ oníléeṣẹ́ náà ṣe àbámọ̀ pé Zion ó jẹ́ ọmọ kẹta kẹta eh, ti Wizkid ní tó dẹ̀ jẹ́ pé òun ló kéré jù nínú ọmọ Wizkid eh, fúnra Wizkid gangan náà bọ́ síta láti wá sọ̀rọ̀ ìdùnnú nípa ọmọ wọn yìí nígbà tí ọmọ náà tó di eh, brand ambassador fún iléeṣẹ́ tó ń ṣe aṣọ ní ìlú United Kingdom eh, wọ́n pè ní child play òun náà pè iléeṣẹ́ náà hmm, pè iléeṣẹ́ náà ní child play fúnra eh, Wizkid tí mo sọ síwájú àwọn náà post fọ́tò ọmọ yìí tó fi model eh, tó fi model fún child play wọ́n wá kọ síbẹ̀ wọ́n ní child play clothing ambassador wọ́n wá kọ Zion síbẹ̀ àwọn náà láti iléeṣẹ́ wa kí Zion eh, congratulations to you eh, hey, oríire ńlá ni because eh, àwọn tí wọ́n ṣe model pẹ̀lú ọmọ yìí kò kí ṣe àwọn Nàìjíríà rárá àwọn ti foreign ní ti international ọmọ náà kò kí ṣe ti Nàìjà hmm, ọmọ Nàìjíríà ni bọ international ló ń bá fà á eh, gbogbo àwọn ọmọ wa náà ló máa ṣoríire lágbára Ọlọ́run oríire ńlá lélẹ́yìn fún Wizkid congratulations to you eh, daddy Zion àti mọ́mí Zion. Zion pẹ̀lú congratulations to Zion as well ẹ̀yin ṣe mẹ́jẹ mẹ́nu kúrò lórí yẹn jẹun tún fún yín ní adana news nípa popular Nigerian celebrity couple mo sọ̀rọ̀ nípa Baba Olú Jacob àti ìyàwó wọn mama Jọkẹ́ Silva àwọn méjèèjì ní àná wọ́n celebrate thirty five years wedding anniversary wọn hey, ó ga o thirty five years tán.